ألا فإن خير كلام كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اليوم بحول الرحمن ندخل في سلسلة تتعلق بمختلاف القلوب وأمراض القلوب كما كان رسول الله صلى الله عليه وسلم يشعرنا بذلك فيما صنع عنه صلى الله عليه وسلم حديث عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسأل الله تبارك وتعالى أن تبدأ الإيمان في قلوبكم عباد الله في السنة الماضية تكلمنا وفصلنا الكلام في أعمال القلوب واعلموا أن الشيطان أعاذنا الله منه ومن مكائده كان يفسد القلوب العباد فلذلك بعون الرحمن ندخل في باب الأول مما يفسد القلب ومما يفسد العبادة لمن لم يتفضل على وهي النفاق عباد الله احذروا من النفاق واعلموا أن ربكم سبحانه وتعالى جعل للمنافقين صفات في بداية سورة البقرة قال تبارك وتعالى ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم ويشعرون يشعرون إلى آخر هذه الصفات واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم حذرنا عن النفاق جاء هذا من حديث مشهور قال الجمع وهذا من حديث ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كلمه وإذا وعد أكلفه وإذا أصوم إخوانه وفي رواية عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم عبدهم من كن فيه كان منافقا خالصا ومن كانت له خصلة منها كانت معه خصلة من اختصال النفاق حتى يدعها فقال رسول الله صلى الله عليه وسلم إذا اؤتمن خانا وإذا حدث كذبا وإذا وإذا وعد أخلف وإذا خاصم فجر الحديث ولما عباد الله على من جدل صلح عليهم رحمة الله كانوا يخافون على أنفسهم الوقوف النفاق فهذا شيء مهم جدا لكي لا نستوعب بمرور الشيطان فهذا حذيفة بن جبال رضي الله تعالى عنه وارضاه أما أخرجه الإمام البخاري رحمه الله تعالى في صحيحه أن عمر بن الخطاب رضي الله عنه خرج يوما ليصلي على جنازته فجذبه حذيفة فقال إنه من أولئك فقال عمر بن الخطاب فشفق بالله أعان منهم فقال لا وكذا كان المدرب الطلب عليهم رحمة الله كما حكى ذلك المؤمن بن القيم رحمه الله تعالى بأنهم كانوا يخافون على أنفسهم الوقوع في النفاق وما منهم أحد يقول بأن إيمانه كإيمان جبريل وميكائيل أسأل الله الذي لا إله إلا هو أن يعيدنا من الكفر والنفاق إنه سميع الدعاء وهو على كل شيء قدير أطرافنا سواء المسلمين أطراف لك رجاء بفهم محمد صلى الله عليه وسلم أن سلام فرد وحاجة olùsíwá sọ̀fọ̀wá olùfọ̀wá ní ìròdùnú bákan náà olùkìlọ̀fọ̀wá nínú nǹkan tí ó bá kó orí bíbá wa láyé bí àtìlẹ́wò kìyàrá ọlọ́mọ ní kí àmì sallallahu alaihi wasallam bá ní kí àwọn ará ní àmì sallallahu alaihi wasallam àwọn sàhánà rẹ̀ àtẹgbẹ́ tí bá tún gbọ́ nítorí àtẹnu nǹkan tó ti tẹ̀lé ọlọ́pàá àti wọn. ṣé àwọn aláàbí tẹ̀lé ẹ̀kọ́ dé pé ọ̀ọ́kẹ́ tọ́lá ní sọ́lọ́wọ́ àrọ̀ sọ́lọ́wọ́ wáyé nígbà tí náà kè yàrá. nígbà wọn kó tọ́pù tó ṣáájú àtàlàyé ọ̀rọ̀ pọ̀ nípa àwọn pẹ́ẹ́sọ̀ ẹ̀ká tó lórí ọkàn wa àti bóòlù ọkàn wa yìí yóò ti di ọkàn àwọn ẹni ọlọ́kàn ba táàbù wọ̀ nígbà àwọn olùkọ́ ọlọ́kàn ba táwọn àti àwọn ẹni ọfẹ́ mú agbẹ́rin mi tó ta alákọ̀ọ́dọ̀ ọ̀kẹ́ náà òun náà ní pé lẹ́yìn ìgbà tá a ti sọ̀rọ̀ nǹkan tá a máa ṣe tó fi jẹ́ pé tá a bá ń ṣe ọkàn wọ́rọ̀ láàfíà àfi ká sọ ojú kejì ẹ̀fọ́ wa náà kí náà ojú kejì ẹ̀ àwọn nǹkan wo ló lè ba yé ọkàn wa jẹ́ tí ó dùn dípẹ̀tà tí ò ní dé rí bákan náà àwọn àárẹ̀ wo iní máa ń kọlu ọkàn ẹ̀dá ó jẹ́ pé tí àárẹ̀ yìí bá ti sáré tó bá ti ráyè kò sínú ọkàn ẹ̀dá yìí ẹ̀dá náà ó ti bọ́ pápá ṣètọ́ nìyẹn

إن الإيمان يخلق في جوف أحدكم كما يخلق الثوب sọ́ọ̀bá ni àwọn ìgbàgbọ́ tẹ́ rí ẹ̀ ìnigbàgbọ́ nínú ọlọ́run ọba ó ń bẹ lọ́kàn rí wọn a máa gbó túútú gẹ́gẹ́ bí aṣọ téèyàn wọ̀ téèyàn náà tuntun téèyàn wọ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta nígbàtà tó bá fẹ́ lórí ẹ̀ tẹ́wọ̀ tẹ́wọ̀ tẹ́wọ̀ tẹ́wọ̀ aṣọ yóò padà tó yóò di pé ẹ̀ lè wọ̀ mọ́ yọ́dá tuta kí á fi máa lọlẹ̀ yóò di kẹsẹ̀ lọ́rí máa ó sọ lọ́wọ́ bá ní ìgbàgbọ́ amára gbé mọ́yàrá wọ́n àlùmọ́ ara àdúgbò ìmọ̀ ìdìbò lórí ìbọn nínú akọ́mọ́ tí adé tó bàtọ̀ bá gbé ajẹ́ pé gbogbo ẹ̀rọ afẹ́ pàdé ọlọ́run padà àdá àbẹ́bí ilé ẹ̀mọ́ wa bí ọlọ́run ọba ní kọ́rọ̀ yín àti ní gbangba yín ipò tí ọlọ́run ọba kọ́ sàánú yín ọmọ ìjọ tí gbàgbọ́ ti yé gbogbo rẹ̀ nà ìgbàgbọ́ ìtàkùn ti dúró fún wa sallallahu alaihi wasallam àti lọ́wọ́

ìṣẹ́jú àbúdá dáa ní pé tọ́ba kírun fún ọgbọ́n subhanahu wa ta'ala tọ́ba kàkàṣáwò àtàhíyá lòlá àtàmọ́kà nígbẹ̀rẹ̀ nígbẹ̀rẹ̀ nípa ló kára káàrẹ̀ àtàwọn ọ̀gbìnlá nínú ìtẹ̀fà. àbúdá dáa ìdúrí jẹ́ pé yóò àmà sàdó ọlọ́run sọ́mi sọ́mi níbi ìnìfà fún wọ́n jẹ́ ní mùnàbíjì káàárẹ̀ mi wọ́n jẹ́ lórí nígbà máa ti àbẹ́ tó fi wá sí pé àwọn èèyàn tó gbọ́ wọ́n gbòòrò kìíní lára rẹ̀ ẹnìkan náà kò jù bẹ́ẹ̀ ní ọ̀fẹ́ yìí ọba dẹ́kun bá bẹ̀rẹ̀ ọmọ ní yẹ àbàtàdá dáwọ̀ tún wọn kàkà jọrọ òbí ha ní àtúrò sọ̀rọ̀ àti ìwọ àbúrọ̀ra ìwọ àbàtàdá àdó àtẹnudẹ́tọ̀ ọmọ ń ṣe nígbà ìrìnà rẹ̀ sí ni ó jẹ́ àtúnṣe tàbí àdúgbò yọ orí àlejò sọ́kọ̀ wà rọ̀ sọ́lọ́mà ọba nàbí lọ́gbà ọgbọ̀n rẹ̀ nù rẹ̀ ó jẹ́ àtúnṣe gbogbo bá wà ní ìfá àkọ́ sábẹ̀ lójú méjì ni ọmọ ń bẹ̀rẹ̀ wọn. ọmọdé àti àwọn àwọn sọ́sọ́lọ́ wọ àwọn àwọn sọ́lọ́wẹ́ ó jẹ́ oyé wa kọ́dà kò máa ń gbó lọ́kà àwọn èèyàn kọ́dà ìsìnàlẹ̀ àbdà ní ìdẹ́gbẹ́ ogójì wípé làyókù lábù pípa wa fídà láàárín ìṣẹ́jú kọ̀ọ̀rọ̀ yìí ilé ọ̀rọ̀ rẹ̀ ó sì dòbí kejì. wọ́n bọ́ ẹ̀wù ẹ̀sìn wọ́n kó láàárín ẹnìdẹ tó ṣe ilé rẹ wọ́n fún lọ́tọ̀ pé nígbà tí ó láì mọ ìyọ̀ ọdún yóò wá fún sàrà táwọn àpàdé ọlọ́run ọmọ sùnkánù ọ̀tà ara yóò wá gbọ́ gbọ́ ẹ̀wù ìgbàgbọ́ ìlọrun wa dẹ́rù fi gbòòrò ìbẹ́rù ọdún ìfọdúfọdù. eléyìí àgbọ̀ yẹn pé mùsùlùmí awà láàrin bẹ́yìn náà kọ́ òfin ọ̀rọ̀ jà láàrin ìbẹ̀rù wípé ìntànṣe ìgbóhùnsẹ̀ ní bàjẹ́ máa lọ wàrọ̀já àti ìrìnlẹ́tẹ̀ wípé èyí tá àṣẹ ìrìnlẹ́rọ̀ rẹ̀ sábà ilé kú lórí ẹ̀ tọ́lọ́ ti forí sí wàdà kùsì ajẹ́ta bọ́ọ̀lù ìrọ̀lọ́rùn sọ́ba àwọn kan wá ní nínú àbí ìtọ́jú tí máa ń gbó ọkàn tí máa ń gbó ìgbàgbọ́ nínú ọkàn yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ amọ̀ramú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ máa ń fún tó lágbára jù òun kó òun náà òun náà ní máa ń ṣe àdúrà ibi òun àbí mú wà ẹgbẹ́ ẹ̀sìn sọ́lọ́lá àwọn ọ̀sọ́lá gbẹ nínú àdúrà nàbí gẹ àbí ìmọ̀ sọ́dọ̀ ọlọ́pọ̀ làwọn bíi nípa kí ni wọ́n ń pè ní nípa ìsojú méjì sọ̀bẹ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ó dùwẹ̀ àwọn ọ̀nà bíi tìfúwa láàyè tọ́pọ̀ náà sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n ètò ìdìbò kó tẹ́lẹ̀ látọ̀sọ yìí pé ìzùhárù ọ̀kọ́yọ̀ wọ́n ti mọ̀nàbíkì náà lò ojú méjì ọjọ́ pé èèyàn ẹ̀kọ́ kò tẹ́ pàdé mọ́tò ábí àgbọ̀n ẹ̀yọ́ lọ́wọ́ àmọ̀tẹ́ pàdé sọ́ọ̀bù yẹn padà àbẹ́yẹ̀ wà lólé yẹn àbẹ́yẹ̀ wà lára àwọn tẹ́tẹ́ jẹ́ pé àjọ oúnjẹ ọ̀tọ̀ ọlọ́run àkọ́kọ́ ni ẹni ti rí bá pẹ̀lú ẹ̀ ìfàkùtìlé kéèyàn ọmọ fi dáadáa hàn níbi tọ́pọ̀ pé dáadáa làwọn èèyàn fẹ́ rí kó débi etí wọ́n dẹ́gbẹ́ táwọn èèyàn fẹ́ rí àìdá náà nítorí àjọ ń ṣe náà ni. àwọn ọmọ wa ní ọ̀rọ̀ ti páàkì kẹ́nìkan kẹ́kọ̀ọ́ fọkànbalẹ̀ pé òun ti bọ́ ń bẹ̀ wọ̀ nítorí ìkiri. wọ́n ní àwọn sáláfà alẹ́ ìmọ̀ràn iṣẹ́ tí wọ́n ní wípé ibùdó àbí mọ̀lẹ́kà ibùdó Bukhari ti gbà wá قل أدركت صنافير من أصحاب النبي صلى الله عليه وسلم إن ذي أولئك أنهم باء أرض تاسي إلى صحابة نبي محمد صلى الله عليه وسلم إذ هم بلاي أوكي قرضهم ثم هم لك هم فراكي وياكم أواني وما من أحد منهم قسيا لتكنين وما إلا هو يخاف على نفسه النفاق àfikọ́jẹ́ pé nínú àwọn táàbù tóun súnmọ́ èyí nínú àwọn àgbà nàbí àti wọn tó bá yàn bá lọ́dọ̀ àwọn àwọn tó ní pé wọ́n máa ń wà nínú bẹ̀rù pé àfẹ́ dúró ní méjì ni o àfẹ́ dìbò nàbí kí ni o ẹ̀rù máa ń bá wọn lórí ara wọn. ó ní débi wípé máa mẹ́nu máa ákàtò mẹ́nu hàn yàtọ̀ kò sẹ́ni tó jáde lẹ́nu rẹ̀ nínú wọn tó sọ pé ìnà ìmánà ká ìmán ti bí ọ̀rẹ́ káyé. kò sẹ́ni tí ó rò rí nínú wọn kó wá níbẹ̀ ẹ̀sìn wáyé àwọn tàbí ọwọ́ tàbí ìlú gbàrà ìgbàgbọ́ ti wá jẹ́ ó dúró gbàǹdì kò sí tó lè ṣe kẹ̀ ọ́ dàbí ìgbàgbọ́ ti wúlò àti nìkan ìlú ọjọ́ wáyé ká ọ̀nà tó sọ̀rọ̀ àdúgbò ìlànà ìtọ́jú sọ ni wípé àwọn sọ̀hábà wọ́n èé fọkàn bà lórí ara wọn wípé ìgbàgbọ́ ti wá mi tó dé tó ti dé kò sí tó lè mìíràn ṣẹ́tọ́ọ̀sì ti dá wà mí lórí ìbùkọ́ yìí lọ́kọ̀ọ́ fẹ́ sọ̀rọ̀ àyè lórí yìí ìbùkọ́ yìí lọ́kọ̀ọ́ ajẹ́ pé ní tíbílà bíi mọ̀lẹ́kà tó kẹ́ lọ́dọ̀ àwọn sàhábà yìí àwọn sàbítọ́ bá lọ́gbà yìí ajẹ́ wípé ó ní wọ́n mílíọ̀nù asàfi ṣẹ̀rí nǹkan fáyè lẹ́kún ni wípé lásìkò tiwa yìí ẹ̀ẹ́rẹ̀ ń tọ́jú pé ìmọ̀lẹ̀ rẹ̀ kò tó ìdákẹ́nu ìdá ọgọ́rùn táwọn sàbẹ̀ o ṣùgbọ́n yóò yẹ jẹ́ ìṣọ́nà wákàtúndà ní pé àná ìmọ̀ àdàrọ̀ káàmì ká ìmọ̀ nítorí àwọn sàfẹ́ sọ pé àpò tí ẹgbẹ́ òun rẹ̀ kẹ́kọ̀ọ́ sọ fún àwọn àgbẹ̀ nígbà ìgbàgbọ́ tòun ti kú nígbàgbọ́ jìbìrì àti sàfẹ́ àmọ̀lẹ́yìn nǹkan àwọn èèyàn tí ẹgbẹ́ ìgbàgbọ́ wọn ọ̀jẹ́ kankan àwọn ọmọ wọn pọ̀ dájú pé à pẹ̀lú àwọn ẹgbẹ́ ọlọ́run sàánú jẹ́ o ìmọ̀ ní ti pé jẹ́ ara o wọ́n sọ lẹ́nu fún àwọn òwúwa àwọn ọmọ tó wọn kí rẹ̀ ṣe kí lọ́nà kan sí kejì ní pọ̀pọ́tò kùn ọ̀dà ni pé yí mẹ́lì ti àìsí pé àmọ̀tọ́tọ̀ àmọ̀tọ́tọ̀ eléyìí á mẹ́lì pé ọ̀rọ̀ ti fáàpù èso ọ̀sẹ̀ yẹn máa fọkàn báyìí lórí ó lè bá wáyé wa. hanzọ́nà alùsàyídì àwọn ilé àkùsàyídì ìlànà sọ̀rọ̀ lọ́kàn fọ́sọ́ àlùsàyídì ó wà àrùjà. ó ní ẹnu mọ́tò ti gbà wá wọ́n ti mọ̀ lọ́ọ̀tà لقينا البكر جماعة وضاع أبكر وأبهر فقال يا حنظلة كيف أنت أبكر وأن بحنظلة يرى حنظلة بون يقول له olùmọ̀wá sọ kúrútù mọ̀ sọ fọ́gbà mi ìgbé mi ń sọ pé dị dáa torí pé náà ó ti di tọ́jọ́ wípé ó ara rẹ̀ tí méjì báyìí. àgbàdo mi wọ́n mọ̀ náà kí ló dé òbí lọ́dún méjì wọ́n sọ àgbàdo mi hàn gbọ́dọ̀ ní ìfúrájì wà wà kẹ́rẹ̀ ní kò tábọ̀ ọ̀sùn sọ̀tọ̀lọ́mọ àwọn sọ̀lọ́mọ hàn gbọ́dọ̀ nínú àwọn tí wọ́n máa nàbí ìkọ̀ wáyù ní bá wà yàtọ̀. abákan wọn sọ majlis ma rasulillahi sallallahu alaihi wasallam an man jókòó ti annabi fa yudhakkiruna bin nar wal janna an yi ba wasu wasu kuwa wasu wani kuwa ka yóò sọ sọ sọ níbi wípé yóò mọ̀nà bẹ́ẹ̀ ni pé àbáwà gbẹ́nà àgójú ara wa nílẹ̀ ìgbésà àti rẹ̀ báyìí láti lórí sọ fún wa ẹ̀rọ a mọ̀ ẹ̀páyà oníṣùgbọ́n àápọ̀pọ̀ àtùwà wọn ọ̀rùn láì wọ́n tọ̀jì àá. Táwọn ẹ̀kọ́ náà nàbí lẹ́yìn tí ẹ̀lẹ́mí ìsìnkú wa ẹ̀lẹ́mí ẹ̀yà ẹ̀já bàbá tí wọ́n nàbí ta lọ lé para. Wọ́n bá di pé àtìgbọ́nù awẹ́wà pẹ̀lú àwọn ìyàwó wa àtẹ̀lé táwọn ìṣòfà àti bá ọmọ wa bèrè àwọn kẹ̀mí náà tí ò láti sí àti ti gbàgbéra. Iye nù wọ́n wọ́n pé a ti sọ pé nìkan ọ̀pù òun náà ni kéèyàn máa ṣe ìṣẹ̀kẹ́ ní gbangba kó ní kọ́ ọ̀pọ̀ mẹ́tẹ̀ẹ́ ẹ̀wù báwọn oníṣẹ́ sọ́ra fún kápẹ́rẹ́ wà wò ilé iná ìṣe wọ́n dá nàbí kíta àtẹ̀lé kan lọ́wọ́ sílẹ̀. ọ̀bẹ ti dìbò ilẹ̀ lọ́nà kan dáa nìkì nítorí sí òun náà ó ń sọ àwọn náà o tọ́ba ní bẹ́ẹ̀ já àwọn àgbà nàbí sọ́mọ́ bọ́ àwọn àwọn sọ́lára ó ní pàṣẹ bàtà àwọn àbáfẹ́ làṣọ́lára àwọn àbáfẹ́ sọ́lára àwọn àbáfẹ́ sọ́lára àwọn àbáfẹ́ sọ́lára ẹbí ni wọn bẹ̀rẹ̀ náà

lórí yóò tilẹ̀ tọ́jà pé bẹ́ẹ̀ ni máa ṣe bí ẹni pé àbíkáwọ̀ ọ̀gbẹ́ náà ní ìsìn kọ́sípẹ̀ rẹ̀ ti ń ṣe ni làkọ̀ fáwọn kọ́mọ̀lẹ́ lọ́kọ̀ àbíkí ní àwọn mọ̀lẹ́kà ọ̀bá sí bàjẹ́ ọlọ́run débi pé àwọn mọ̀lẹ́kà wọ́n ti máa pa lọ́nà wọ́n máa lọ́wọ́ bá tó sùn ṣe ti ṣùgbọ́n àhámbọ̀lá lásìkò kan èyí ó rí òru lásìkò kan èyí ó tún afẹ́fẹ́ kó tún fẹ́ sí ẹnu ayé arókùtù yẹn àfa àti ìdí hábọ́nà ń ṣe yìí kọ́ bíjọ́ lọ àgbọ̀ngàn oúnjẹ amakùtòrò ewu tó ń bẹ lórí ọ̀rọ̀ tẹ̀fán kọjá pé ẹnì kẹ̀kẹ́ kọjá mùsùlùmí tọ́lẹ̀ pàdé ọ̀rọ̀ nǹkan à ń jẹ́ yóò الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى أو مجده ولا أثني ثناء ولا أحصي ثناء العلو بل هو سبحانه وتعالى كما أثنى نفسي نفسه أشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة أعتقد على مادة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله قال تبارك وتعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين ويستبون عندهم العزة فإن العزة لله جميعا عباد الله واعلموا أن من مظاهر النفاق اتخاذ الكافرين اولياء من دون المؤمنين فقد حذر رسول الله صلى الله عليه وسلم عن ذلك في كثير من احاديثه ومنها كان يقول خالق المشركين اعفوا ليها أخو شوارب وأخو بها وهذا بأن رسول الله صلى الله عليه وسلم كان ينكر أن يتبع ملة المنافقين وملة الكافرين أسأل الله الذي لا إله إلا هو أن يعصمنا جميعا من الكفر والنفاق إنه سميع الدعاء ولا حول ولا قوة إلا بالله أقول فرما تصل مسلم لك جيد أقول عليكم الكاتب النبي صلى الله عليه وسلم ẹ̀tọ́ náà wọ́n fi ṣe àwòkọ́sí dáadáa kò sí àwòkọ́sí dáadáa kankan tá a fẹ́ wò ara nìkan kan gbogbo ẹni ya tá a bá tún wò láwùjọ kọ́ ya yóò máa jẹ́ àwòkọ́ tèrè lókùn bàbá yẹn pẹ́ mi ẹ̀ náà tó bu tiẹ̀ sẹ́lá nàbí náà ni sallallahu alaihi wa alihi wa sallam ajẹ́bi pé ọ̀kan sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àmọ́ bọ́ ìpè nẹ́fà ìṣe ojú méjì ìfi dáadáa hàn sí gbangba ìmọ̀ fi aburú pamọ́ ààrẹ kan nínú ààrẹ ń ọkàn jẹ́ kíní máa ń gbà wá lẹ́yìn ìgbà tàbí kọ́kọ́ tí ó yọ apẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa fọkàn balẹ̀ wípé àbóhùn ti lè là níbi ìsojú méjì pẹ̀lú àwọn àtàwọn ìta mú wa. alákọ̀ọ́kọ́ òun náà táwọn afọ àkóyè ní fáko ètò kan ní inú ìkọ́ni púpà fẹ́ sún pọ̀lú wa rẹ̀. kéèyàn máa jẹ́ ẹnìtọ́jọ́ wípé mùsùlùmí ní ń ta kìfìrí nínú ilé yóò máa bọ́ọ̀lù ma subhanahu wa ta'ala tó láàbọ̀ lójú ẹ̀ ilé ẹ̀bà mẹ́ irú àwọn eléyìí àtàn yẹgbọ́lò nífàkù lò fún wọn káfù náà ni wọn ṣùgbọ́n kẹfẹ́rí náà ni wọ́n ṣùgbọ́n láti fún wọn nílé mọ̀nàfì ni wípé torí pé àwọn òòfẹ́ àwọn ẹ̀sẹ̀ kẹfẹ́rí ń gbójú sí ni eléyìí wa àwa mùsùlùmí ní ń bá wa kìfò ní ẹ̀sìn oníkó tí ẹ̀kọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní ọlọ́run fẹ́ sọ ọba kìfò ní tóun wọlé sí mẹ́wọ́ tọ́ba láti tó egun àwọn ọjọ́ ṣe tọ́ba láti tó ti ewu lùfẹ́ jáde àwọn ọjọ́ ṣe láti tọ́ba láti tó kérésìmesì àwọn ọjọ́ ṣe láti wọ́n ti fà á lé ẹ̀rẹ́ irú àwọn eléyìí kèfèrí mùnáfíkì nù ó dẹ́gbẹ́ kọ̀ fẹ́ lọ́tọ́ ó ń fẹ́ máa rò pé orí tẹ tí kejì wọ́n dáa mùsùlùmí náà kọjá wípé tóun bá tó sọ pé òun lọ́tọ́ náà ìfáàní ní sàúdà bí ẹni tí sọ́nà bẹ́ẹ̀ mùsùlùmí òsè tó ń bá sọ fún mùsùlùmí islam ọ̀gá àwọn ẹlẹ́gbọ̀n mi lẹ́nu yóò máa fi ìzàhàbù làgbàbà fi islam hàn sí a ṣùgbọ́n ẹgbẹ́ lè sàlẹ̀ ọkẹ rẹ̀ kẹfẹ́ nínú àwọn èèyàn ọ̀rọ̀ gbọ́dọ̀ àti pẹ̀lú ìṣẹ̀ ní fọ́ọ̀kù ẹlẹ́kìn tó jẹ́ pé èmi àti yí gẹ́gẹ́rẹ́ la gbọ́dọ̀ sùsọ́kù fún wa kó le lórí ẹ̀ ṣèyí pọ́ọ̀lù òfẹ́ nìkan wálé irú àwọn sàbẹ̀ ń bẹ̀rù òun náà ní fọ́ọ̀kù amẹ́lí àwọn ìṣesí kan ń bẹ wípé tó bá ti lè wà lára èèyàn èèyàn ti lọ bí ẹ̀yẹ ó ti ń sọ̀rọ̀ di olójú méjì ó ní àwọn ìwà tọ́pọ̀ na àwọn ọ̀nà ọ̀la ọ̀nìyàn ọmọ sọ́dọ̀ yẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ tó yẹ irú àwọn orí bí àwọn tó jẹ́ kó wọ́n ṣe fún ẹ̀ ní ṣe ilé àdínú tó orí alájí àwọn kọ́lá àwọn táwọn ẹgbẹ́ ẹ̀jọ́ náà kọ́lá àwọn tó ní àmì táwọn ẹgbẹ́ ọmọkùnrin mùsùlùmí làwọn là wọn ò ní débi ẹ̀ yóò máa wá ti àwọn tó jẹ́ wípé yóò padà bá tẹ ẹgbẹ́ tẹ́lẹ̀ yàwọn á ti jọ yóò máa ti tó àwọn nígbà ní eléyìí ó ní Allah subhanahu wa ta'ala ilé ó fi ròyìn àwọn ẹ̀jẹ̀ nínú àwọn tó wípé wọ́n jọ mùsùlùmí pọ̀ agbó mùsùlùmí láti máa bá wọn ṣùgbọ́n àtàwọ̀ ni wọ́n jẹ́ ọlọ́mọdé Allah subhanahu wa ta'ala ó mú òròyìn kan pé wà táàbù bọ̀ wọ́n ga jù nínú gbogbo òròyìn yẹn ọlọ́ni bá mọ̀ náà kékeré náà ti àgbàlá wọn àbẹ́ ọ̀nà àlùyọ. àwọn mùnàfíkì ẹgbẹ́ ń bá wa fún wọn lérò pé ó ti pẹ̀ ó ti ṣe láti

kéèyàn máa mú àwọn akèfèrí kọjá pé àwọn ní alábàárọ̀nú èèyàn ẹ bá fẹ́ mọ̀ nípa mi ẹ bá fẹ́ mọ àbírí mi ẹ bá fẹ́ mọ ibi tí mo fún mo ṣe tó àbí mo ṣe mọ ẹ̀bẹ̀ náà bọ́ọ̀lù ẹni ọ̀rọ̀ ẹ̀ bá ti rí náà àmì fìdí ọmọ fún ilé yìí ó ṣe pàtàkì púpọ̀ kí mùsùlùmí kọ́ kẹ́kọ̀ọ́ lára tó

ẹ ya yapa sí àwọn kẹfìrí ẹlẹ́bọ̀ yìí ẹ̀mí máa wọlé ó sọ́nà wá sọ ìkẹ́kẹ́ nínú nǹkan tó ṣe àrùn nínú nǹkan tó àdáyé nǹkan náà ó bá ní áàpù wà àkùnrin ha lábẹ́ ẹgbẹ́ ìmọ̀ pé ìdẹ́sí ara yín ní túbọ̀ ẹjẹ́ túbọ̀ mú yín torí káwọn kèfè ní wọn èjẹ́ túbọ̀ mú ti wọn. wà á fúnlé hà ẹ̀yin mùsùlùmí lábẹ́ wípé ẹ̀ sáfẹ́ ẹ̀ dàbí kèfè yín ẹ̀ sì fẹ́ dìmùlẹ̀ fíìsì lábẹ́ pé ẹ wá kọ̀tẹ̀ fòlíjà látàrí àdé yín àdébí ni ẹ̀fẹ́ lọ́gbà yín lẹ̀. àti nínú nǹkan tí ṣètọ́n fi ń gba amúlẹ́mì tẹ́kọ̀ọ́pọ̀lọpọ̀ yẹn wọn ò tí ẹ̀kọ́ dáná mẹ́jẹ oníhàkùnlé hà kéèmọ́ ẹ̀mí ni àwọn àpáàdì kan wọ́n ní wọn ní ọgbẹ̀ àfọwọ́ ní inú gbàwá inú gbàwá àfọwọ́ àti máa ń dá wà fáfẹ́ ara o àti máa ń dá mùsùlùmí mọ́ àbàbí tóbi àti máa ń dá mùsùlùmí tí èyí ṣe olórí méjì yìí mọ́ àtọ̀sí kébìrì ṣọlá bàtọ́lọ̀ máa rọ̀ sọ́lọ́mà ó ní ẹ fi irúgbìn ẹyin ni àwọn òwò jẹ tó tún wọn tó pọ wọn lè fi pé làmì wọn á jáde láti sọ ìwà kan lẹ ó kéré nínú ẹni tọ́lọ̀ ọba yóò àwọn ó ìdàkejì ìmánì lódìdí àyíkọ́nà wo ó lè allah ìmánì ẹ̀ta alẹ́ bìíní ìyàtí wọn ọ̀rọ̀ fẹ́rẹ̀ tó ní pé ìgbàgbọ́ ó ní í ṣe pẹ̀lú àjọ̀kẹ́ ìdé ìrẹsọ lẹ́nu àti ìdé ìrẹsọ ti ń fẹ́ tá a bá òkú mẹ́rin tá fẹ́ sọ kalẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta sì wà wọnú ìkẹwọnú àjọ̀kẹ́ ìkẹwọnú sẹ́ńtẹ̀ ìkẹwọnú ọ̀bùsọ̀ àtẹ̀pẹ́mù síkì ẹ̀sìn ìlú ní aláàfẹ́ ẹ̀sìn rẹ̀ já orí rẹ̀ gbogbo tí ó ṣe ní wàhálà torí pé iṣẹ́ àbàjẹ́ tuntun ti wọ́n sọ lọ́kọ̀ọ́ báyìí ní ìlà àjàtà kẹrẹ̀lá àmì àkọ́kọ́ láti mọ̀ mùnàfíkì tó bá sọ̀rọ̀ yọ parọ́ jẹ́mọ́ láti parọ́ mọ́ wa kọ́ọ̀dà tó ibi yìí tó ṣe ìtọ́n wọ́n tó táwọn èèyàn mọ́ra irọ́ súnmọ́ ilé ìrùn ra irọ́ súnmọ́ ìgbà ìgbà ìgbà ètùtù dá ọpọlọ àwọn ẹ̀ láàmú débi wípé wọ́n tún pèsè rọ súnmọ́ bẹ́ẹ̀ lẹ́ni ẹni tó ń sọ aláìmọ̀kan ni o òun lè mọ súnà jẹ́ o lè kókó yọ̀ bàtà pé nǹkan lérè súnà sọ ní ẹ̀kọ́ tó lé o ó bá fẹ́ èsì sáfẹ́ báyé rẹ̀ jẹ́ inú àmì mùnàfíkì àrẹ́mi tó bá sọ̀rọ̀ yọ̀ kan mélòó nù mùsùlùmí lẹ́yìn omi ẹ̀ màrú jẹ́ tẹ́bí tó bá sọ̀rọ̀ báyìí ẹ lè fọkàn sọ́dọ̀ àhàmùlẹ̀ ṣé ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ kọ́dà tó bá kó tó wá ṣe kó sàmúwa kódà ẹni tó pé àwọn èèyàn tí àwọn èèyàn sọ́dọ̀ à ah, àwọn ọ̀dọ́ àdánù àwọn àdánù àwọn ìmọ̀ọ́mù àdánù ṣẹ̀tọ́ ọ̀sùn ọgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbó kálukú múlá bẹ́ẹ̀ náà irọ́ ìlà àjàkàkàdàbà after ìtọ́ bá sọ̀rọ̀ jáde jẹ́ lọ́wọ́ ẹ̀ bà wọ́n lọ́wọ́ nínú àwọn ìmọ̀nàfíkì bákan náà mọ̀nàfíkì wọ́n ìdá wọ́n àdá àkàlàfà tọ́ba ṣe àdéhùn fún yín tọ́ba gbé àdéhùn fún yín bí àdéhùn bó ti wù borí yọ jàmbá àdéhùn tó bá dé àmọ́ náà sórí ayé wọn bí mo fẹ́ lẹ́nu ìdáhùn náà sí wọn tó bá fi àdéhùn pàmò ní kò ní bá yẹn wọ́n ní dọ́kítọ̀ mi nà kọ́ ọ̀rẹ́ bákan náà ẹ bá kọ kẹsẹ́ pé àhàn àhàn sẹ́nu wọn mi wà dáhùn mẹ́ta sọ̀rọ̀ náà wà nínú mi lọ mẹ́ta kọ́ náà yọ jàmbá ayé mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tó ń dàgbà wò dáadáa ìdá àkàdàbà kàdàbà tó bá yọ ọ̀rọ̀ ó nù kí ni ọ̀rọ̀ sísọ. wọ́n ìdá wọ́n àdà yọ yapa àdéhùn wọ́n lé lẹ́yìn inú yapa àdéhùn ti wá. ó wọ́n ti jọ́ dùkú lẹ́yìn ẹ̀jẹ̀ ọmọ ní pé ṣàlà ṣàlà ẹ̀jẹ̀ akọ́ni ẹ̀jẹ̀ akọ́ni. bẹ́ẹ̀ ó yọ kí ni ọkọ ọ̀nà kìyàlẹ̀ ìjàmbá àmọ́ ẹ̀wá bìí bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣesí wò àwọn afọ wọn lọ́dẹ̀ ta yìí àdébìtì wà bá mi tún sun wájú sallallahu alaihi wa sallam ní hadith abdul az ó sọ wọn bá ní àwọn kẹmẹ́lì kan bẹ̀ àwọn àwọn ní irú ẹni báwọn gbogbo iṣẹ́ pè ní ìfàkù amẹ́lí iṣẹ́ mọ̀nàfíìkì tó lẹ́yìn pé ìmọ̀ ti di iṣẹ́ wá ó ti parí ìjà ọ̀nà kò sọ wá bẹ̀rẹ̀ rẹ̀ àdéhùn wa ta ó bá sọ̀rọ̀ yọ̀ parọ́ ó bá sàdé òní mú sẹ́ ẹ wọ́n kọ̀ọ̀kan sán ká gbé ká mú kọ̀ọ̀kan sán ìjà bá lè pàdé yé wọ́n yìí dára àwọn ọ̀sán náà fàjà wọn. bákan náà wọ́n bá tún jà kọ́jà yóò padà kọjá ẹnu àlà ẹjẹ fún alábòjì tó kéré pọ̀ inú sàánú eléyìí sáwọn púpọ̀ jù ní bá fọ létí tí já fọ létí oníkóso ara ẹ inú ìyàwó ìyàwó ìyàwó

ó lè fóònù ẹ̀yọ̀ kan lọ́nà rẹ̀ ọlọ́wà ni wọ́n gbà àwọn ní ẹ̀mú dáadáa ó kó lọ́ọ́ gbé lápútọ́ọ̀pù ọ̀dẹ́ ta ọ̀sẹ̀ kẹ́ńdà àwọn àjọ ní mọ́sẹ̀ ìgbàlá nàní oko kò sí wọ́n lẹ́yìn ti wọ́n yìí rẹ̀ àtúntàbí tó bá tún ní pé mọ náà ti ẹni tí a àti méjì ní bẹ àwọn àmọ̀ sọ pé fi ìkọ́sílà tó mẹ́fẹ̀ sọ́ọ̀lì mẹ́fà àti lágbájá ìwà tó ń bẹ̀rẹ̀ àwọn ilé ọ̀wọ̀ àmùnàfíkì ká ní parọ́ nìkan àjẹ́ pé nínú nǹkan tá a fún bára wa ó ní wípé a kì í lo tánàbí lò sallallahu alaihi wasallam ká sọ pé lágbájá èyí máa fẹ́rẹ̀ fẹ́rẹ̀ kọ́lọ́ rẹ̀ á ah! ọlọ́run bá ló mọ̀ oṣù bẹ́ẹ̀ ìwà kan bẹ lọ́wọ́ wọn ní ìwà mùnàfíkì kálá ni mọ̀ ọ̀sán ṣùgbọ́n ta ni ọ̀sán bẹ́ẹ̀ ilé ibi mọ̀sọ́rọ̀ ọ̀dọ̀ láàrin wọn sọ̀rọ̀ ọ̀dọ̀ mọ̀sọ́rọ̀ àwọn tẹ́ mọ́kùnrin rárẹ̀ ó ní àwọn ọ̀dọ̀ àwọn táwọn bá ti rúra àwọn ẹ̀rá àwọn ọmọ wọn sí ẹ̀ka ju mùnàfíkì lọ. àwọn ọmọ ìlànà sáà sọ̀rọ̀ ṣé gbogbo mẹ́rin ta wá sọ na kò sí wà mọ̀nà àfíìkì kankan náà àwọn ó kú o táwọn agbòmí ìwà ń bá wa sàájú ní má lè sàájú ní má lè sàájú látọ̀jú ní oṣù kòkòrò àsìkò ó sọ wọn àwọn àwọn ó tún sọ ìwà kan fún wa tó jẹ pé ìyí wọn náà ti kọ́mọ̀ púpọ̀ wàhálà kéèyàn ní tìjú àti kọ́rọ́ èèyàn ò kéré bẹ̀tẹ́rì nà ìrẹ́ ekiri ekiri méjì lọ jẹ́ nínú ekiri sí ìgbàgbọ́ mi wọ́n bàbá aṣù wọ́n bàyà ṣòro bẹ̀tẹ́rì nà ìfà àgbàdá kéèyàn ọjọ́ pọ́sù kàlá ẹgbẹ́ tó ọ̀rọ̀ sọkúsọ ni èébú bí ọ̀gá gbóyè yóò wọ́n ti pè yóò ti pè yóò kọrin yóò kọrin yóò kọsọ̀rọ̀ atẹ́wọ́ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ bíríkìlà tẹ́ máa rẹ́lé lọ mélòó ni wọn lé lọ́pọ̀ gbólóhùn rẹ̀ sọ́lá ni mo sọ bíríkì làtẹ́ tí rẹ́lé lọ àti káfíńtà kan kẹ́lé lọ mélòó nínú wọn ló jẹ́ pé lásìkò tí ó ti sẹ́yìn lọ́wọ́ kí ń wọ́n sùn múnà àwọn àtọ́ náà bàbá rẹ̀ bàtà kí n tẹ́ ẹ̀rì lọ́rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ bú tí ọ̀rọ̀ ń gbóni lọ ó lè máa dáhùn àtọ́ lójú gan ó lè máa bú èbú ó lè máa báwọn obìnrin jẹ́ máa rán pé tẹ́wọ́n rú kankéré olùsọ tí ọ̀dà wọn fàjà ànábì ní àlùbàdà à kéèyàn jẹni tí ó máa sọ̀sọ̀kúsọ fọwọ́ rẹ̀ ọ̀pọ̀ tó dé pété bá gbogbo ẹ̀ mẹ́sàn-án mẹ́wàá rẹ̀ sọ̀kúsọ ni. wọn bẹ̀rẹ̀ àti kọ́rọ̀ èèyàn pọ̀nà pọ̀jù tí èyí sọ̀tọ̀ bá lákàyè ṣùgbọ́n ẹ̀dá ànábì ní nínú ìwà àmọ̀nàbíkì ajẹ́pẹ́ abọ́dọ̀ kí èsì

òní kápọ̀ náà tí ọmọ bẹ̀rù ọmọ bẹ̀rù mi ta bẹ̀rù àbújá dá òun máa ń bẹ̀rù ọmọ gbọ́dọ̀ lọ́wọ́ àwọn ènìyàn bá kálọ̀ kọ̀ọ̀kan pẹ̀pẹ́ àwa ti làbó mi nìbá burú wa mọ́wọ́ tó sọ ara òun ká máa bí ọlọ́wọ́ bá ibi ọlọ́wọ́ bá kọ́ náà wà kó òun ní sojú lójú bákan náà kápọ̀ náà tí ọmọ rántí ọlọ́wọ́ bá wípé eléyìí yọ bí kí ìyàtọ̀ àti ìfọwọ́ mu jẹ bí kí ọkọ̀ pẹ̀lú yẹn kí èyàn tó dàgbà àwọn èèyàn tọ́gbà ọ̀gọ́ta àtọ́fẹ́ rẹ̀ àbí aláàbìnrin àmì àtọ́tọ̀ sọ rẹ̀ kọjọ́ àtijọ́ mùsùlùmí fọmọdé kí ní fa fọmọdé kọ́ra yẹn lọ́dọ̀ wa mo bí tó jẹ́ lọ́dọ̀ wa nínú òsèlú lówó àkọ́kọ́ bá àkọ́kọ́ bá dàkúrà wa وارنا باطلا باطلا واصلنا اجتنابه اللهم نعوذ بك من الكفر والنفاق اللهم نعوذ بك من الكفر والنفاق اللهم انا نعوذ بك من الكفر والنفاق ولا حول ولا قوه الا بالله ربنا عافنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا المسلمين وحينا المسلمين والحكم بالصالحين برفض المؤمنين وانا عباد الله اكرمكم سبحانه وتعالى وبعونه ولا بنفس قول ولا يكن فضلا لكم قال تبارك وتعالى ان الله وملائكته صلى الله عليه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القران والسنه ونفعني واياكم بما فيه من ذكر الحديث اقول ما تسمعون عبدا الى الملائكه والرسول الرحيم